bọ́n máa ṣe nǹkan lè fẹ̀ ọ̀yọ́ gbọ́dọ̀ gbọ́ kódà bí bàbá wa onírìṣà kábíyèsí okẹ́mi ọlágùn láyé àtijọ́ nípìnlẹ̀ tó bá gbẹ́sẹ̀ kò sí èèyàn kan kò sẹ́dá ọlọ́run kan tó gbọ́dọ̀ sọ pé ọ̀ní gbẹ́sẹ̀ àfi tó bá kọ́ ránṣẹ́ dé èkìtì lọ́dọ̀ bàbá wa oore ọ̀tún mọ́ba tó bá wá dé tó bá rí i pé à bàbá ti ṣe bí ọkùnrin o bàbá ti gbẹ́sẹ̀ àwọn náà tún ní kígbe fáyé pé à bàbá gbẹ́sẹ̀ o wọn á tún kọ́kọ́ lọ sọ́yọ̀ ọ̀lẹ́ náà láti kọ́kọ́ lọ sọ fáláàfin pé kábíyèsí kú bàbá yèyé o bàbá ti gbẹ́sẹ̀ ló tún fẹ́. táwa ni ládẹrin kí ló gbé ládẹrin dé ìlọrin ìbéèrè tó yẹ ká pé bí a wà nìyẹn. ìbéèrè pàtàkì sẹ́ni. ṣẹ́rí láyé àtijọ́ gbogbo ìlú yorùbá ló ní olú ìlú tiwọn bí ìjẹ̀bú ṣe wà yẹn olúùlú wọn òde ni bí ìjẹ̀ṣà ṣe wà olúùlú wọn iléṣà ni ìgbónà bó ṣe wà yẹn olúùlú wọn ìlà ọ̀ràn ìlà ọ̀ràn ni so gbogbo àwọn ọba yẹn tó bá ti ń rí i pé ẹni tí òun ṣe yà ara àwọn ó ń já wọnú lẹ́rùn wọn ní bọ́ yìí máa ń pera wọn nígbà tó di pé àwọn ọba ọba àwọn tápà wọn ń já wọnú ilẹ̀ yorùbá ilẹ̀ àwọn ògbónà lọ́ránṣẹ́ pé aláàfin aláàfin tó ń bẹ lórí oyè ńgbà náà ló ń pè ní aláàfin òjijì báṣọ̀run wọn dẹ̀ ní báṣọ̀run yáǹbá bíi ẹkùn gbogbo ilẹ̀ yorùbá lánàá lénìí àti lọ́la kò sí báṣọ̀run tó lọ́lá tó kò sí báṣọ̀run tó lágbára tó lábẹ́ ẹ̀ ni ọ̀yọ́ gbòòrò jù lábẹ́ ní ọ̀yọ́ dé dàwọ̀mẹ̀ ọ̀yọ́ dé tó kù ló dé àṣàǹtì àmọ̀ ní Ghana lẹ́nu ṣó ti yẹ yín bẹ́yẹn nígbà tán wá ránṣẹ́ sí aláàfin aláàfin ló wá fi láde irin ránṣẹ́ ẹ tó bá sọ pé orí àfọ̀njá nìtàn lọ́rin ti bẹ̀rẹ̀ irọ́ funfun báláwo sí nǹkan tó jọ. orí ìta nìtàn lọ́rin ti bẹ̀rẹ̀. a dà fún yín bàbá bàbá bàbá àfọ̀njá ló tẹ Ìlọrin oúnjẹ láde irin. ẹ̀dá tí ò bá nítàn irú wọn kì í pẹ́ tán ìran tó bá sọ ìtàn nù wọ́n ń ṣetán láti ròpin ìgbàgbé nìyẹn ẹ wá gbọ́ mi ibi tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dé dúró lónìí a ṣàkíyèsí pé onírúurú ìtàn ni wọ́n máa ń fàyọ orírúurú ìtàn ni wọ́n sì ń gbé kalẹ̀ báwọn kan bá sọ pé báyìí nìtàn lú àwọn àwọn míì a sì tún dìde pé bẹ́ẹ̀ kọ́ kò rí bẹ́ẹ̀. tí oyin bá ti sọ adùnnù ìmọ̀ dẹni yẹ̀yẹ́ ni hmm. kò sì yẹ kí èèyàn kó ta ara rẹ̀ lọ́pọ̀ torí pé àti rí ara rẹ̀ rà padà lọ́wọ́n yóò dì nira. kí ló mú kí ìtakora máa jẹyọ nínú àwọn ìtàn wa àti pé mo ń ṣe àgbékalẹ̀ àwọn ètò mi wọ̀nyí láti jí àwọn òǹpìtàn nínú oorun èjìká. E láti ta àwọn òǹpẹ̀tàn àtàwọn àgbààgbà jí. ẹ màá sọ fún yín lónìí dájúdájú pé ìmẹ̀sí ilé yìí ní òkè mẹ̀sí ti lọ. kí wọ́n lè jí gìrì gbé àwọn ìgbésẹ̀ tó yẹ lásìkò yìí kó tó pẹ́ ìrònú mi ni pé ní àádọ́ta ọdún ọgọ́rùn-ún ọdún ìgbà ọdún sásìkò yìí kí la ó máa sọ nípa ìran mi ǹjẹ́ ìtàn mi ìtàn ilẹ̀ mi ìtàn ìlú mi ó ṣeé tọ́ka sí gẹ́gẹ́ bí ìtàn tó fẹsẹ̀ walẹ̀ àjọṣe gbogbo wa ni láti jígìrì káwọn agbóhùnpẹ̀tàn ó fìmọ̀ ṣọ̀kan panupọ̀ lórí kókó ìtàn kan tí yóò ṣe é gbámú tí yóò jẹ́ àrídìmú tí yóò sì ní àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó. ìbàdàn ló ní gbogbo àwọn ìlú mẹ́rẹ̀ẹ̀rin ìlú kí wọ́n dó síbẹ̀ fọ́dún mẹ́rìndínlógún ṣé ẹ dẹ̀ mọ̀ di bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn abúlé látòsàn ó sì wà ní ibi tí ó wà ńbẹ̀ yìí ṣùgbọ́n wọ́n ní kí kálukú kó padà sí ìlú àti ìletò tó ti wá pé a sì ní bá ẹsẹ̀ jà mọ́ yorùbá ò ní bára wọn jà mọ́ pé kálukú kó máa ṣe ọba láàyè ara ẹ̀ ṣùgbọ́n ká fi orí fún ìfẹ́. bẹ́ẹ̀ bá wọlé ilé ọ̀rọ̀ wò àwọn àbẹ̀wò sí àwọn ibi ìṣẹ̀ǹbáyé àwọn òkè gégélé àwọn kòtò jèǹdò àwọn ìlú ìṣẹ̀ǹbáyé ọlọ́kan òjọ̀kan bíi ìlú ilé-ifẹ̀ èkìtì ìjẹ̀ṣà oǹdó ìjẹ̀bú ẹ̀gbá èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi mọ́ àwọn abúlé abúlé òun náà ló jẹ́ láti wálẹ̀ jìn fún ìran tó ń bọ̀ láti lè rí àwọn ìtàn táwọn kan ti fi pamọ́ àkíyèsí mi ti ẹ̀tọ́ ni pé ohun táwọn fúlàní ṣe fáwọn haúsá lókè ọ̀yà lọ́hùn-ún tí wọ́n fi gba ìtàn àti àṣà wọn lọ́wọ́ wọn kódà tí wọ́n fi ń gba èdè wọn lọ́wọ́ wọn díẹ̀díẹ̀ tí wọ́n kì í jọba ńbẹ̀ tí wọ́n ń jẹ hẹ́míà òun náà ló ń tàn dé àgbègbè wa díẹ̀díẹ̀ báyìí àbájọ tó fi jẹ́ pé hẹ́míà ni wọ́n ń jẹ nílùú Ìlọrin ẹ dákun ṣé wọ́n sì ń padà bọ̀ wá jẹ ọba aládé nílùú Ìlọrin ṣá ìgbà wo ló ṣeé ṣe kílẹ̀ yìí ó wáyé ṣé ẹ́míà náà ni wọ́n mọ̀ jẹ ǹṣó nílùú Ìlọrin títí láé ṣe rántí pé ìlú Ìlọrin kìí ṣe ìlú Fúlàní Yorùbá ló tẹ̀lọ́rin dó àmọ́ ṣá kí ni ká máa retí nípa tìlú Ìlọrin èyí àtàwọn àlàyé ọ̀rọ̀ míì lẹ́ ń bọ̀ wá gbọ́ lórí ètò yìí àtàwọn ètò wa tó ń bọ̀ ẹ máa bá wa ká lọ ní ó ṣe máa ṣàgbékalẹ̀ ìtàn wa nítorí pé ẹni tí ò ní tàn irú wọn kì í pẹ́ tán. dára wọn ká sọ̀sọ̀ wọn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 ọmọdé gbọ́n àgbà gbọ́n láì dálẹ̀ ẹ̀fẹ̀ báwọn àgbààgbà ṣe mọ̀tàn ń làwọn ọ̀dọ́ kan náà mọ̀tàn ọlákúnlé fásùgbà ló kọ mi mò ń sọ pé ìtàn yorùbá ò ní dì mẹ́rí ká mọ̀ fọ̀kú mọ́yọ̀ ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ bá ń darúkọ yín fáwọn èèyàn tó ń wà káàkiri àgbáyé. ẹ kúrọ̀lẹ́ ẹ̀kaàrọ̀ ẹ̀kaàsán ẹ̀kálẹ́ ní gbogbo tí ẹ bá ti ń gbọ́ wá ní àgbáńlá ayé orúkọ tèmi ò yí padà orúkọ mi ni àjùmọ̀ kudus adémọ́lá wọ́n máa ń pè mí ní èjì inú mi dẹ́dùn pé mo wà pẹ̀lú ṣé ẹ ti kẹ́kọ̀ọ́ tó ní nǹkan ṣe pẹ̀lú ìtàn nílé ẹ̀kọ́ yunifásitì rárá lẹ́yìn kọ́ ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí àwọn olóyìnbó dẹ̀ máa ń sọ nǹkan kan pé researcher ẹ pé ó ju ẹ tó ní ìmọ̀ lọ ẹ tó bá ń ṣe ìwádìí olùwádìí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ni olórí mọ̀ because tí nǹkan bá ti jẹ́ ìwádìí ìjìnlẹ̀ mo lè tọ̀ àwọn onímọ̀ wọ́n lè jẹ́ mẹ́wàá wọ́n lè jẹ́ ogún wọ́n lè jẹ́ ọgbọ̀n mo lè tọ̀ wọ́n lọ mo lè tọ̀ wọ́n lọ láti lọ gbọ́ pé òkè o nǹkan tí mo mú wá síwájú yín rèé bá mi tàn ìmọ́lẹ̀ sí. ó dà ká ṣe ní pápápá nínú ìwádìí tẹ́ ẹ ti ṣe látẹ̀yìnwá màá fẹ́ kẹ́ ẹ bùn wá gbọ́ díẹ̀ nínú ẹ̀ nípa ìlú Ìlọrin oríṣiríṣi ìtàn làwọn èèyàn ti sọ nípa bílù Ìlọrin ṣe jẹ́ ara ilẹ̀ Yorùbá àti agbára tí ìlú Ọ̀yọ́ àtàwọn ọmọ ogun Ọ̀yọ́ ní látẹ̀yìnwá wọ́n pè Ọ̀yọ́ empire ìjọba Ọ̀yọ́ ọgbà ni ẹ ṣàlàyé díẹ̀ náà. ok ẹ ṣe olóòtú ṣe rí ọ̀pọ̀lọpọ̀ gbà tí àwọn èèyàn wa bá fẹ́ sọ̀rọ̀ wọ́n máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú àṣìṣe ńlá kan kò sẹ́ni tó mọ̀ tán àfọlọ́run ṣùgbọ́n lára àwọn tí ó mọ̀ yẹn náà làwọn tó mọ̀ wà ìdí nìyẹn tó pé tẹ bá rán ọmọ lọ sílé ìwé ọmọ ní kó ṣe project bó bá fẹ́ wá ṣe project ẹ ó gbọ́dọ̀ make reference èèyàn gbọ́dọ̀ wọnú tàn láti kọ́kọ́ mẹ́nu bà àwọn tó ti sọ nípa ìtàn yẹn ṣáájú títàn yẹn dẹ̀ jẹ́ ojúlówó kò sí nǹkan tó rújú nù lọrin tàbí tọ̀yọ́ empire bọ̀ kéèyàn tó bẹ̀rẹ̀ àkọ́kọ́ sọ díẹ̀ lára àwọn tó ti sọ nípa àwọn àtàn wọn àti nǹkan tó ń sọ àti pé ṣé àwọn onímọ̀ ṣé wọ́n gbà wọlé lára àwọn lẹ ti máa mú reverend samuel johnson àwọn lọ́kọ́ sọ̀rọ̀ nípa ìtàn yorùbá tán ṣàkìtìyàn dáadáa lórí ẹ̀ lára àwọn lẹ ti máa rí bàbá tó wà ní two hundred naira ìsá àmọ́dù bello àwọn náà sọ̀tàn tọ́dọ́ tí wọ́n nípa lọ́rin ó tiẹ̀ tún wà precise ẹ bá wo inú ìwé wọn tán pè ní my life nínú page fifteen wọ́n sọ ìtàn lọ́rin níbẹ̀ wọ́n dẹ̀ sọ pé ìlọrin ara lẹ yorùbá ni o ilẹ̀ aláàfin ni ìlú tó wà lábẹ́ aláàfin àfọ̀njá ló sì jẹ́ gómìnà ibẹ̀ ìgbà tó fẹ́ gbì yẹ ló lọ pe málàmù kan láti Sókótó lọ́dẹ pàápàá pẹ̀lú àwọn jọ̀mọ́ wọn láti kúrò lábẹ́ Aláàfin. kí lorúkọ tí málàmù yẹn jẹ́. málàmù yẹn ni wọ́n ń pè ní Alimi àti ẹ̀ tí ìwọ ló tàn yẹn rárá o àti ìwọ rárá mo kàn fẹ́ mẹ́nuba àwọn tí wọ́n ti sọ nípa ìtàn Ìlọrin kó lè yé wa dáadáa ni lára àwọn onímọ̀ tó ti sọ ń pa Ìlọrin náà ni bàbá wa tí gbogbo èèyàn mọ̀ gbogbo Áfíríkà àti gbogbo àgbáyé tá à ń pè ní bàbá wa lágége wọ́n dẹ̀ ń pè ní sheu adam and ìlọrin bàbá tí ẹ sọ́nu tíra tí wọ́n pé ìlọrin lánàá lẹ́nìí lọ́la àti títí láéláé ilẹ̀ yorùbá ni àwọn náà dẹ̀ rí lára àwọn ọmọ tó tún kọ́ nímọ̀ náà wọ́n tún sọ ń pa àlọ́rin náà that same thing làwọn náà tún sọ àbá ní ká wá mú ní ìsìn náà àwọn professors wa tán ti kọ̀wé tán jẹjú tí ẹ pé gbogbo àgbáńlá ayé ló mọ̀ wọ́n a máa sọ nípa professor Ajíbọ́lá a máa sọ nípa pòfẹ́sọ ṣìyàn oyèfẹ̀sọ a máa sọ nípa pòfẹ́sọ ògúndìran àwọn pòfẹ́sọ ńláńlá bẹ́ẹ̀ alájí lak jimoh àwọn náà kọ ìlọrin johnny sofa tẹ bá wá wo gbogbo kinní pátápátá lẹ́sẹ̀ lè wá sọ pé ókè o bí ìtàn lọrin ṣe rí rèé bí ìtàn yorùbá ṣe rí rèé ókè nínú àwọn ìtàn wọn àwọn náà wá sọ pé eléyìí o àhesọ ni o ìtàn fojú líle o ìtàwọn òyìnbó kọ lélẹ́yìí o because gbogbo ẹ̀ náà ló tún ní gẹ̀sẹ́tì ẹni tó bá mọ geography dáadáa tàbí tó bá ti dé Ìlọrin rí kò tiẹ̀ tó lè sọ wọ́n máa ní pé tó bá fẹ́ sọ̀rọ̀ èèyàn alámúlégbé ẹ̀ ló máa kọ́kọ́ lọ bá ẹni tó bá ti dé Ìlọrin rí kẹtì ẹ̀ tó béèrè kankan ẹ kọ́kọ́ dé ṣàwó ṣàwó yẹn ṣé Yorùbá ni wọ́n àbọ̀ ń ṣe Yorùbá ṣọ́yọ̀ ni wọ́n àbọ̀ ń ṣọ̀yọ̀ tàbá wá kúrò ńbẹ̀ yẹn gbogbo àwọn ìlú tó wá yí Ìlọrin kó pátá kí ni wọ́n ìgànmọ́ ẹyẹ ń kọrin hmm. òkè hmm. Táíwò ìsàlẹ̀ hmm. ọjà ọba ìdí àpẹ́ ẹjọ́ tó lọ lọ́hùn fún ẹni tó bá ní ìmọ̀ tí ò fẹ́ tán ra tí ò dẹ̀ fẹ́ kán tán mi. tó bá ti ń gbọ́ àwọn orúkọ wọn yẹn. tó bá ti gbọ́ gbogbo orúkọ yìí ó wà precise pé ibi nǹkan báyìí lọ ṣe ń bẹ̀ ibi bó ṣe jẹ́ rẹ̀ báyìí sìn ó yẹ ká wá wọnú ìtàn yẹn tààrà pé Ìlọrin kí ló mú orúkọ yẹn wá àwọn wo ló ní kí ló ń ṣe ń bẹ̀ ìdí tó fi ń pè ní Ìlọrin ṣẹ́rí ní ìgbà wáṣẹ̀ gbogbo àwọn bàbá wa pátá wọ́n ní ìgbà àjọṣepọ̀ gbogbo àwọn tó gbà pé ó tù ó tù fẹ̀ làwọn ti jáde tó bá máa ṣe nǹkan máa ránṣẹ́ síra wọn ẹ pé kó tó di pé wọ́n tẹ ọ̀yọ́ lára ogun tí Ọ̀rànmíyàn tó kọ́kọ́ jà Ọ̀ràngún lè là ó wà lára àwọn tó wá kún lọ́wọ́ láti jà ìdí ni pé gbogbo wọn ló gbà pé Ọ̀rànmíyàn ọmọ ọmọ ló jẹ́ sódùdùwà o àbúrò léńjẹ léńjẹ ló jẹ́ sáwọn àmọ́ kò sí òpìtàn tí ó mọ̀ pé Ọ̀rànmíyàn ló lágbára ju gbogbo ọmọ Odùduwà ẹ dẹ̀ mọ̀ pé ilé ayé yìí agbára lèèyàn máa fi nílẹ̀ agbára lèèyàn fi nípò èèyàn lè jù yàn lọ àmọ́ tó bá ti lágbára lèèyàn lọ òun lọ̀gá èèyàn n tó jẹ́ kí Ọ̀yọ́ ó ní agbára ju gbogbo wọn lọ nìyẹn Ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀nà mẹ́rin lọ́pin wọn sí ẹkùn ọ̀tún ẹkùn òsì ìbọ̀lọ̀ àti èkó gbogbo ẹ̀ sì ló nítumọ̀. the north west south, south and east á dà fún yín. náà nísìnyí tẹ́ bá wá gbọ́ àwọn orúkọ yẹn pé ẹkùn ọ̀tún ẹkùn òsì kí ló dé tán fi ń pè wọ́n bẹ́ẹ̀ àwọn èèyàn mọ̀ pé ọ̀yọ́ gbogbo nǹkan wọn kò sẹ́nì kankan tó lè sọ pé bọ́yọ̀ ṣe rí rẹ̀ wọ́n òyìnbó máa ń pe kinní yẹn ní uniqueness Ọ̀yọ́ sì ti lajú ti pẹ́. ó dẹ̀ ti lajú ti káwọn òyìnbó tó máa practice nǹkan tó ń pè ní check and balance ló ti wà lọ́yọ̀ọ́ tẹ̀bá tẹ̀bá lọ sọ́yọ̀ nísìnyí bá láàfin ṣe ṣe kàǹkà tó bọ́ ìjọba ńlá tó agbára wọn ó níbi tó dé ó níbi títọ́ Ọ̀yọ́mèsì náà dé tí wàhálà Ọ̀yọ́mèsì náà bá fẹ́ pọ̀ jù ó tún níbi táwọn ògbóni náà tún máa sọ fún wọn pé ó yẹ rẹ̀ lẹ̀. pẹ̀lú ìlànà ètò ìṣèlú wọn. pẹ̀lú ìlànà ètò ìṣèlú wọn ṣó ti yé ń sìn so táwọn tí wọn mọ̀tọ̀ kan tán bá kàn gorí afẹ́fẹ́ àbí tó bá ti gbé microphone ẹ̀ lómi ilẹ̀ kọ̀tànkọ̀tàn bẹ̀rẹ̀ nìyẹn nígbà táwọn kan bá sọ pé Ìlọrin ilẹ̀ kìíní kan ni ẹni tó bá lọ́pọlọ àkọ́kọ́ rẹ̀ rìn nù Ìlọrin ìtàn Ìlọrin ò dídí bẹ̀rẹ̀ ìtàn Ìlọrin ò dẹ̀ bẹ̀rẹ̀ lórí Àfọ̀njá ẹ tó bá sọ fún mi pé orí Àfọ̀njá nìtàn Ìlọrin ti bẹ̀rẹ̀ irọ́ funfun báláwù sí nǹkan tó jọ. orí ìta nìtàn Ìlọrin ti bẹ̀rẹ̀. a dà fún yín ẹ mọ̀ pé ká tó bẹ̀rẹ̀ mo fún yín ní àwọn orúkọ kan pé professor professor ni wọ́n tó ti mm. kọ̀wé mm. reverend samuel johnson gbà pé bàbá bàbá bàbá àfọ̀njá ló tẹ ìlọrin tó ń jẹ́ ládẹrin bàbá wa sheu adam àwọn náà gbà pé bàbá bàbá àfọ̀njá that is great grandfather tó ń jẹ́ ládẹrin ló tẹ ìlọrin táwa ni ládẹrin kí ló gbé ládẹrin dé ìlọrin ìbéèrè tó yẹ ká pèrè àwa nìyẹn. ìbéèrè pàtàkì sẹ́ni ṣe rí láyé àtijọ́ gbogbo ìlú yorùbá ní olúìlú tiwọn bí ìjẹ̀bú ṣe wà yẹn olúìlú wọn òde ni bí iléṣà ṣe wà bí ìjẹ̀ṣà ṣe wà olúìlú wọn iléṣà ni ìgbónà bó ṣe wà yẹn olúìlú wọn ìlà ọ̀rọ̀gún ni so gbogbo àwọn ọba yẹn tó bá ti ń rí i pé ẹni tí òun ṣe yà ara àwọn ó ń já wọnú lẹ́rùn ọ̀n níbọ̀ yìí máa ń pera wọn nígbà tó di pé àwọn bàbá àwọn tápà wọ́n ń já wọnú ilẹ̀ yorùbá ilẹ̀ àwọn ògbónà lọ́ránṣẹ́ pé aláàfin aláàfin tó ń bẹ lórí oyè ńgbà náà ló ń pè ní aláàfin òjìgí báṣọ̀run wọn dẹ̀ ní báṣọ̀run yáǹbá bíi ẹ̀bùn gbogbo ilẹ̀ yorùbá lánàá lénìí àti lọ́la kò sí báṣọ̀run tó lọ́lá tó kò sí báṣọ̀run tó lágbára tó lábẹ́ ẹ̀ ni ọ̀yọ́ gbòòrò jù lábẹ́ ni ọ̀yọ́ dé dàwọ̀mẹ̀ ọ̀yọ́ dé tógò ló dé àṣàǹtì táwọn ní ghana lénìí ṣó ti yẹ yín bẹ́yẹn nígbà tán wá ránṣẹ́ sí aláàfin aláàfin ló wá fi ládèrìn ránṣẹ́ ẹ mọ̀ pé bí téèyàn ò dé rí òun náà ò lè dédé débẹ̀ ládèrìn fúnra rẹ̀ ṣàwó ló ti kọ́kọ́ gbà lálejò so àwọn ṣàwó ló wá júwe bí ibẹ̀ yẹn ṣe rí ibi tó máa wà ibi tó máa dúró sí fún tẹ bá lọ síbi tó ń pè lókè sóbí ńìlọrin lẹ́nìí ẹ rí i pé bárákè ológun ló gé ibẹ̀ yẹn àti ṣàwó láti ibẹ̀ ní Ládẹrin ló ti wá lọ sí ibi tó ń pè ní Ìlọrin ní èyí Ládẹrin kọ́kọ́ jẹ́ bí oníbodè tó ń bá Aláàfin ṣọ́ ẹnu àlà Ọ̀yọ́ àti ìgbómìnà tó dẹ̀ ń fi nǹkan ránṣẹ́ sọ̀yọ̀ àwọn tó ní Ìlọrin Ìlọrin ọ̀sán àkọlẹ̀ sọ̀yọ̀ ìsọkúsọ ló ń sọ kò sí ilẹ̀ Yorùbá tí ó gbà pé Ọ̀yọ́ lolórí rẹ̀ títí kan lè fẹ̀ tó jórí ọ̀hún bọ́n máa ṣe nǹkan lè fẹ̀ ọ̀yọ́ gbọ́dọ̀ gbọ́ kódà bí bàbá wa ò ní rìṣà kábíyèsí okẹ́mi ọlágùn láyé àtijọ́ nípìnlẹ̀ tó bá gbẹ́sẹ̀ kò sí èèyàn kan kò sẹ́dá ọlọ́run kan tó gbọ́dọ̀ sọ pé ọ̀ní gbẹ́sẹ̀ àfi tó bá kọ́ ránṣẹ́ dé èkìtì lọ́dọ̀ bàbá wa oore ọ̀tún mọ́ba tó bá wá dé tó bá rí i pé ah bàbá ti ṣe bí ọkùnrin o bàbá ti gbẹ́sẹ̀ àwọn náà tún ní kígbe fáyé pé ah bàbá gbẹ́sẹ̀ o wọn á tún kọ́kọ́ lọ sọ́yọ̀ ọ̀lẹ́ náà láti kọ́kọ́ lọ sọ fáláàfin pé kábíyèsí kú bàbá yèyé o bàbá ti gbẹ́sẹ̀ ló tù fẹ́ kí ni ìdí tó fi jẹ́ pé aláàfin ló kọ́kọ́ gbọ́dọ̀ gbọ́ yorùbá a ní ètò òṣèlú làwọn èèyàn wa fi bà gbogbo kínní yẹn jẹ́ ipò agbára òṣèlú ìgbàlódé bẹ́ẹ̀ni táwọn èèbó gbé dé. bẹ́ẹ̀ni hmm. ló wá di pé ọba ló ń ànáùnsì pé ló di pé gómìnà ló wà ànáùnsì pé ọba gbẹ́sẹ̀ kò rí bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ nù lànà. gómìnà ní tiẹ̀ tó ń kọba jẹ báyìí. kò rí bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ nù lànà. níbi láti máa tẹ̀ síwájú látàrí òjò tó ń kù láti rọ̀ ẹ farabalẹ̀ dáadáa nítorí pé ọgbọ́n ń bẹ láyé fẹ́ni tó fẹ́ kọ́ ọgbọ́n ìmọ̀ wà láyé fẹ́ni tó gbìyànjú fún ọgbọ́n pẹ̀lú òye ńlá lò bọ́rọ̀ bá fẹ́ rújú ìkànnì Yorùbá Gidi TV ìnáwó nínú ètò tó ń bọ̀ ẹ gbọ́ fúgbàfúgbè nípa bí agbára ilẹ̀ Ọ̀yọ́ bó ti tàn káàkiri ọjà orílẹ̀-èdè Nàìjíríà Ọlákúnlé Fásùgbà ló kọ́ mi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 tí mo jẹ́ adarí iléeṣẹ́ Aleri Global Concept Limited níbi tí a ti ń báyàn ralé tá à ń báyàn kọ́lé tó jẹ́ pé a ní block industry on our own ta fi ń develop property fún àwọn èèyàn tàbí ẹni tó jẹ́ pé fún rẹ̀ náà ó ti jẹ́ pé bóyá ó ti ń ṣe development ẹ̀ lọ tẹ́lẹ̀ tó jẹ́ pé ó fẹ́ ra block lọ́wọ́ wa ni ó fẹ́ ra sand ni and àwọn trucks ta fi ń deliver sand on our own ta fi ń deliver granite a ní àwọn offices wa sí AGC Plaza opposite Àwọ̀tán Central Mosque Apẹtẹ Ìbàdàn a dẹ̀ tún ní another office níbi tá a ti ní block industry wa náà sí Adeola Junction besides Adaba dumping yard ní Apẹtẹ Ìbàdàn AGC Plaza yẹn àpètàn ẹ̀ ní Aleri Global Concept Limited tó jẹ́ orúkọ iléeṣẹ́ wa ta ti ń talé ta ti ń talé ta ti ń báyàn kọ́lé ta ti ń báyàn ralé tó dẹ̀ jẹ́ pé à ń fi òótọ́ ọdún ṣe òótọ́ ọdún ta sì lò látọ̀dún ta ti wà ní ẹnu iṣẹ́ yìí ló mú wa tayọ. ẹni tó bá mọ̀nà gan-an ni kó tẹ̀lé gbáyé ìfọ̀kànbalẹ̀ nílẹ̀ baba ńlá baba rẹ̀. ìkórè àgbà àtijọ́ select gospel ẹ wá ká jọ ṣe ẹ̀yin níyọ̀ ayé lábẹ́ fàmì òróró yan wòlíì Reuben Àìkọ́rẹ́ gbogbo ènìyàn lápè. aláròlù ìjọ mímọ́ ṣe tó fẹ́ bá wa dára jẹun ayọ̀ ayérayé o. nípasẹ̀ pé lórí ìwòlíì Reuben Àìkọ́rẹ́ ti ccc òkè ìràpadà select gospel nínú ìkórè àgbà ti twenty twenty three lọ́jọ́ Sunday twenty six November ẹ̀yin níyọ̀ ayé ìsọjí alágbára ọ̀sẹ̀ mẹ́ta ló máa bẹ̀rẹ̀ Tuesday seventh November first láago mẹ́sàn-án òwúrọ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ sunday láti eleventh november di sunday twenty sixth november ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ fi òpin sí ìkorò láyé onímọ̀júmọ̀ èèyàn nínú kórè tọdún yìí nípasẹ̀ ìfàmì òróyàn ọ̀pọ̀rọ̀ iṣẹ́ ọlọ́run aláya táwọn olórí ẹ̀mí gàṣù wòlíì rúbẹ́ náà ikọ̀rẹ́ wọ́n máa súre fún gbogbo èèyàn sunday twenty sixth november bí ìsèdúpá ìkórè yẹn látàgọ́ mẹ́wàá òwúrọ̀ gbogbo ẹ̀ nínú ìjọ ccc òkè rẹ̀ padà